فترت به يريد فترت به إذ شاحت وذلك لا شمس وعرقا يتبع لا شمس عنها ما تدري شجر إن شاء الله جبنا توكل الله سبحانه وتعالى في موسى شيء إلى أكيد كثرة رسول الله شجرية لا تأخذ الإخلاص ولا لا afẹ́fẹ́ ní gbogbo dáadáa àgbà wa nípa tí a ṣe ọ̀nà nípa ìbára wa ìjọsìn wa ẹ̀yà àjò wa tá a ṣe láti ṣe ìgbọ́pọ̀ ọ̀rọ̀ nípa ìwà tí wá àwọn àtàwọn láti nàìjíríà yẹ ẹ̀tọ́ wa láti àwọn pípẹ́ tó ṣe ṣe agbára ọkọ̀ tó ń ta wá ṣáájú ọkọ̀ tó ń tó ti ṣàwọn aṣọ àwọn ọ̀tá àrà ìkànnì wà wọ́n ẹni rí àdá عبد الله ابن أبي كثير قل تعلم النية تعلم النية فإنها أبلغ من العمل قل ينطق منها النية من حيث تنشا يجب الشفاء فإنها أبلغ من العمل تريد تنشا هي قول الله سبحانه وتعالى ju iṣẹ́ tí ẹ fẹ́ ṣe lọ. Iṣẹ́ ta fẹ́ ṣe kò sí bó ṣe lè fún wàhálà nígbà tó kò sí bá ṣe lè làwọn torí ẹ̀ tó kò sí bá ṣe lè forí balẹ̀ ta làákò tí ẹ̀ tó wá tọ́lẹ̀ fún nítorí fún iṣẹ́ ìbádà. Bàbá ṣe ṣe tó má ṣe pọ̀ tó ó tó lè ní ìkẹjọ́ ọ̀wọ́ àwọn ààrẹ ààrẹ tó ń gbogbo agbára. Ó dìgbà sí àtẹ́ṣẹ́ ìwà ìwà tó jẹ́ ní ìjọba ṣùgbọ́n àjọ. Bàbá ààrẹ àbájútàwà ìpàlẹ̀ àwọn ẹṣẹ́ lórí tí àwọn àníwà ìgbà lóòjọ́ ìjọ ìṣòro ìgbòmí àwọn iṣẹ́ kò sí bí tó yẹ kó jígbẹ̀ ẹ̀ lọ ó yẹ kó wà ní ìrọ̀sílá ẹwà lẹ́bọ̀ àkọlọ́pọ̀ sọ láàrín sọ́dá anábìlà ìṣàkóso ọdún ليس له جزاء إلا الجنة أنا ó ṣe déédé alìkàtàbù sọ́nà alábìlérò hajj báyìí lẹ́yìn sára ń jẹ bá orí ìṣẹ̀lẹ̀ òní wọ́n ti afẹ́fẹ́ ọ̀gá pé ó lè wà lọ́sọ̀gbà ìjẹ̀lẹ̀ àwọn òye àwọn ṣe ó tẹ́lẹ̀ ní ìlú ti ṣe pé ó yá sí ibi tó bá àwọn iṣẹ́ ìwé padà bí ìwà lọ́sọ̀gbà ìjẹ̀lẹ̀ lọ òun náà ti jọ sí àríyànjẹ́ ìṣẹ́ ẹ̀ láti ẹ̀bá ti ta. Ìyá kárí mẹ́rin wọnú àríyàn mọ́ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Fáàrí wọnú àríyàn mọ́ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Ìgbéraga ó ti wọnú àríyàn mọ́ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Mọ́tòmọ́tò ó ti wọnú àríyàn mọ́ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́. Gbogbo ilé ìpadà mọ́ dá ìṣòro rẹ̀. Gbogbo àwọn ilé ìpadà mọ́ dá àríyàn mọ́ ẹ̀ lọ́wọ́ Òkè ń ṣe ọdún ládùn mọ́ ọmọ ìwọ̀n àtàkà ọmọ ibi tí àwọn ìpàdọ́wà tí káwọn bá wọn lọ́jọ́ ìgbẹ́jọ́ àwọn aṣíwájá fún wọn. Ó sì bá wọn pa ìgbẹ́ ṣe lọ́wọ́. Wọ́n ní ìpàdọ̀ tí káwọn ìpàdọ́wà ní wọ́n lọ. Ṣùgbọ́n tàbí pé àwọn tí wọ́n máa pàdé bẹ̀ wọ́n kò ká tàbí tí a ti ń gbọ́nà. Wọ́n á tábà kọ̀ lọ́jọ́ tí àwọn arábàdọ́ bá wà. Bàbá àgbàlagbà ni sí ọ̀nà fún wọn wọ́n ní wọn rántí ẹ̀kọ́ tó mọ̀ tó bá lọ́wọ́ lọ́wọ́ ẹgbọ́n táwọn ìṣe ṣe ti àgbélé ọ̀rọ̀ ẹ̀sán ìṣẹ́ كل حساب بيوم الحساب àwọn ṣe ń pàdé lára àti ọ̀ṣọ́ Ìjọ́ fún ìdájí ẹ̀pàá àti ojú ọ̀là ìjẹ́lẹ̀ ọ̀nà ọmọ ìjà àbúrà. Òṣìṣẹ́ ìlàjẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ọ̀tọ́ta. Ọdún tó bá jẹ́ ẹjọ́ ìgbéǹde àìsìyà rẹ̀. Àwọn ọ̀rọ̀ ọkùnrin mẹ́ta kan bẹ́ẹ̀ tí wọ́n pè ní

nínú iṣẹ́ tọ́lọ̀ wọn káàdà fún ọdún wa nínú àpò ààrẹ. Ọlọ́ni ayọ́ ìjọba ìrà àwọn alúlùkù máa dá ìdáwó lé. Ìjẹ́ kí ọlọ́wọ́ ọgbọ́n tó wé yí fún àwọn ìkòkò kan jẹ́ lè gbé ọlọ́wọ́ padà pọ̀ lọ́dún Àwọn òwe tẹ́lá fi lè bá mi kà á pọ̀ bí ó ń láyé tẹ̀lé ìtẹ́mọ̀ ìwọ̀n ẹ̀jẹ̀ àjà. Nígbà tọ́lọ́wọ́ ọgbọ́n lọ kà á, bá pátá ní ẹ̀kọ́ sí ọlọ́wọ́ lọ́wọ́ sùpánù wọ́n dáa. Ọlọ́wọ́ bá pátá ní wọ́n mọ̀ ká fi owó wa jágbé ká fi ẹ̀mí wa jágbé ẹni táwọn ọ̀rọ̀ yìí iṣẹ́ kájájúdájú ọ̀nà ọ̀rọ̀ pẹ̀lú owó olóhun ẹni jágbúdà tó wà láyé kẹ́kọ́ láyé ẹ̀ká pé ẹni ẹ owó tó ń lẹ́yìn ó ti bá kó nínú náà ní ẹjọ́ gbé lẹ́sí ìlànà torí tọ́lọ̀ wà lọ́wọ́ wa jẹ́ lọ́sí ìlànà wọ́n ní àwọn ọ̀gá tó ti ọgbọ́n gbé lẹ́sí Èéṣe tàbí wá náwó lọ́gbà tẹ wà láyé, a ní lọ́dí yọ ọlọ́gbà mọ́ ní owó yìí, lè jẹ fún ẹgbẹ́ mọ́túnbẹ̀ yẹ lónìyà, ó bá lè jẹ́ pé gbónáwò yọ ọlọ́wọ́ ọba, ẹ̀sìn èrè ọlọ́wọ́ ọba, ìlànà ẹ̀sìn ọlọ́wọ́ ọba, wọn ní òkú orí gbogbo táwọn ìlú ìbá ṣe lórí ilẹ̀ lọ. Ọlọ́wọ́ sọ pé ìwọ́n dàdáàdà, òkúrọ́ ni ó. Nígbà tó náwó náà tó náà láyé, òun náà ń wọ́n mọ́ pẹ̀lú owó náà oríkàwò èyí lè lọ ìyẹn ẹni wọ́n tó lágbàjọ́ ọmọ lágbàjá náwó náwó ni náwó náwó tó fẹ́ fẹ́ tiẹ̀ wọ́n kọjú tí wọ́n ti tiẹ̀ ní náwó náwó yẹn tó lónìí kò lẹ́sìn àtẹ́sẹ́ tó fẹ́ gbà wá ó yẹ pé ẹnà lè tún fi tún rẹ̀ pa lẹ́sẹ̀ ni wọ́n bọ̀ lókè orí rẹ̀ yìí wọ́n wà mọ́ pọ́lẹ̀ wọ́n wọ́n gbọ́ fún wọn ni ó dínú jàǹdà ló kó bá iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe kó yẹ kó là á láti má wọ iná ni tí ò bá tó wá wọ náà ó yẹ kó ṣe wọnú ọgbà ìjẹ́nà ni àwọn tàbá ní láti pẹ́lẹ́ iṣẹ́ ìjọba níṣẹ́ ló kó bá ni iṣẹ́ olóore kọ́ ló kó bá òun là níyàn rẹ̀ òun ló dà lọ́wọ́ alẹ́gbọ́n Muhammad sọ́nà tó náà mẹ́ta bí ojú ọ̀nà lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀mí rẹ̀ tí wọ́n fi ẹ̀mí rẹ̀ lẹ̀ láti ìdí dágún wọ́n fi ọ̀nà tó náà fẹ́ bẹ̀rẹ̀ láì dágún lọ́mọ́ kí ló jẹ́ ojú dágún tó báyìí òun ló ń dákú lọ́jọ́ lọ́jọ́ ayé ẹgbẹ́ ìyá wọ́n jẹ́ ọgbọ́n yìí ó lè jẹ́ sí ẹ̀sẹ̀ ọlọ́run ọba tó ga olóòrí kẹta ìtàkùrọ́ ìwọ náà ebó ìjà olóòrí kẹta máa pariwo pé lágbájá ọmọ lágbájá apèrè apẹtẹjúre jákújárúre ẹni tó tẹ́sí mú sí rẹ̀ wọ́n ti yẹ rẹ̀. Ó wá lẹ́sàn ní ìlú ìpàwọlé ọjà tó tó mọ́jọ́ mẹ́ta ásán torí tó wá náà lókè ní ẹ̀. Bí wọ́n ti wọ́ ẹni àkọ́kọ́ wọ́pùwọ́ bẹ́ẹ̀ ni ó ti wọ́n náà. Èyí tí wọ́n jẹ́ pápá bá nílẹ̀ láàrùn náà tó tóbi jù. Wọ́n náà rẹ̀ tó ṣe pé inú kéèyàn máa tó áníkà lórí ayé àpá ńlá ni àpá ẹ̀rí máa ń gbogbo ayé lọ́gbọ̀n wọn mọ̀ láàrín ọlọ́wọ́ akọ́lù kẹ́kọ́ lẹ́sẹ̀ látẹ́jọ́wọ́ látẹ́já a máa rà tó ọdí pé kí àrùkù láì lórí rẹ̀ kí wọ́n jẹ́ kọ́kọ́ sí àrùkù àìṣọ̀rọ̀ a máa àlàyé àìsíjọ́bí ṣe ilẹ̀ ayé kí ló dé ọdí tó bẹ́ẹ̀ lórí ọlọ́wọ́ ọba nítakúrùnà kẹ́kọ́sìtà ìyẹn tó lè yà kí á kìí ló bá nìkan náà ẹgbẹ́ ìjà gbẹ́jọ́ Àdájú ló sọ́ọ́ nìkan àrí. Àdábìnrin àti orí àwọn ìrúnrẹ̀ pẹ̀lú òórùn máa fi hàn. Ike ayé dáwó yẹn owó àgbẹ́jẹ́gbẹ̀ nílé ayé. Ó dàbọ̀ ọmọ tí ń bẹ ní ayé náà ní táwọn ìlú padà gbẹ́jẹ́gbẹ̀. Ẹlá mẹ́jọ wà, àyà sí ìrọ́jọ́ náà wà. Wọ́n mẹ́ wà láà, wọ́n mẹ́ wà láà, àti tó bá tó tó mú ìrọ́jọ́ náà tí ó ti jẹ́ ìkà ìgbẹ́jẹ́gbẹ̀. ní bí wà. قل خيركم قل أن يقول له الذين من تعلم القرآن قل أن يقول لك يقرأ القرآن قل له قل له جاونا فانا فانا قل له جاونا جاونا جاونا قل له جاونا جاونا جاونا nítorí kò tí ó lè tẹ́lá ìpòtà. Lẹ́yìn tó kọ́ tó wà àìlẹ́mà tó kọ́ sí àpòtà nìyẹn ó fi mọ̀ ẹ̀rí. Ẹjọ́ ìpèsè, ìtọ́lọ́wọ́ ọba lábẹ́ ìjọpọ̀ ní ọdún mọ́ jẹ́ nílé oní ìgbẹ̀lọ́wọ̀ rẹ̀. ìtàníkẹ́ tí gbogbo ọ̀kan bá di ìka tó ṣípẹ̀ kí èsì onímọ̀ bá oní ìgbẹ̀lọ́wọ̀ rẹ̀. ó wá tọ́wọ́ rẹ̀ tọ́wọ́ gbòláyé àwọn àrùkí jọba ṣe tí ó dé tóbi òfìsẹ́ tí wà lẹ́bí tó wáyé tó láre láta lórí ìṣẹ́ tí ó rẹ́kẹ́ lọ́wọ́ tó tàrí ẹni lórí rẹ̀ torí kí gbólóhùn lọ́wọ́ ọba ní ká gbogbo ìṣẹ́lọ ni wọ́n ni wọ́n jẹ́ rẹ̀ kàtàkà gbogbo tó fẹ́ sàgbẹ̀ òṣìkáwò èrò sọ pé lágbájọ́ lágbájá ìnáwó máa rẹ̀ àwọn ilé ìmọ̀ alùpùpù ní kí láti láka èyí tó ọgbẹ́ tí ó fi ọ́ wọ́n ti fi ọ́ bẹ́ẹ̀. ó yẹ kí ọ náà bí wọ́n ti wọ ìyẹn wọ́n kù ọ́ ó náà ti dá òṣìṣẹ́ àbáńlá àbá tí ó lọ pọ̀ nínú ìrọ̀lẹ́. jọba tọ́ba níta wọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú àwọn iṣẹ́ olóore tó tóbi nínú ìṣúná ó làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe àmọ́ làmá níṣẹ́ ìjẹ́nà fún wa bí owó náà ni iṣẹ́ ìjẹ́nà ọlọ́ tó owó náà àníyàn ló dà mú ọ̀pọ̀lọpọ̀ èmi àti náà á ti dá nínú iṣẹ́ tí máa ń mú níwájú sẹ́ńdà ó ní hájú aka ya kan da Lord, ọdún mẹ́ẹ̀ẹ́dọ́ nígbàtí ọ̀pàá get up àbí ọdún mẹ́kọ̀ọ́ lọ. Ọlọ́run àbá mi ní kúrẹ́ lásán ní gbogbo Não é ẹgbẹ́ àpàdé ọ̀dọ́ àlàkọ̀ òbí jẹ́ ẹ̀sìn. ó lè tó tún fẹ́ bá yìí mú ó ń tó kó If you guys àti ìlú tó kù nílé